وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة أكيد بين ما يوى الإسلام السلام عليكم ورحمة الله وبركاته كي يقوم بعض بعض الصلاة هو or others. Yóò kọ orin kan wà nípa ètò ìjẹmọ́ àkéjà àwọn mọ̀mọ̀yẹ ọ̀sẹ̀ yìí mọ̀mọ̀yẹ. A tó máa bá àwọn ọ̀sẹ̀. Ṣé yóò rí ele lónìí? Lord, ọmọ jíjẹ ẹlẹ́yà. bí ẹ bá ṣe rí ilẹ̀ sí tó nípa kéwú nípa ọ̀nà sálàmù bẹ́ẹ̀ ni yóò ṣe máa ewu tó ń sọ tó. àwa mọ àwọn àfáàdé kàtúrà àwa sì mọ àwọn ń tẹ̀lé lẹ́nu lọ́wọ́ àwọn ò ní pọ́blẹ́mù bẹ̀tẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ọ̀lẹ́ mi kàbẹ́ tó ṣe àlàyé fún òun náà máa gbé wọn mọ àwọn dáadáa ó sì máa gbé dàrẹ́ fún mọ̀ mi ò ní pọ́blẹ́mù. èdè abáárí láti lè ṣe àlàyé orí tí ẹ̀rú mi máa mú nínú ọ̀rọ̀ onídìdí à kò ní àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó fi pamọ́ tí ò ní hàn sí lọ́bi jẹ́ pé gbogbo àlàyé tí mo fẹ́ ṣe yìí náà àwọn èyí tí mo ti ṣe fáwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ní orí ní ti ìlú ìdáàsì so àwọn ti gbé mi àwọn àwọn yóò tó kù dáàsì fún ọ níbi òdú ẹni nígbà tí dáàsì fún ọ. omi mọ tẹgbẹgbẹ ní ẹ bá fẹ́ sọ̀rọ̀ àtà tó bá yẹ kó gbélé lárúbáwá ó mọ pé ẹgbẹ máa tẹ sọ kì í sọ̀rọ̀ ní àwọn ilé ìgbọ̀nba tọ́yì. ọdún náà mi ò ti sọ fún ó bí díà ní àlùmọ̀jẹ́ ìmọ̀ràn ọmọdébíà láti ìpìlẹ̀ ayé ẹ̀ láti ìgbà tó ti lọ́ọ̀ darí sàrú náà nù. Ògbà kan sí súnà abẹ́jọ́ bá dá súnà mànìkà lóko tó ti ẹ̀ sìn. Ìgbà wo ọwọ́ tá a Èyí tí alábàárí pé a lè bẹ́ẹ̀. òun náà ní géènì ń bẹ́ òsì kúbá ọ̀rọ̀ ìgbà tó ló tọ́ yóò ti ẹ̀ lọ. àkọ́kọ́ náà gbé káyọ̀tì mú àsìkò yìí tó wá di àmà ọmọ bẹ́ẹ̀ ni màá ti gbé ọ̀rọ̀ rẹ̀? ó ní àwọn kan bẹ nílẹ̀ lárúbáwá wọ́n ń pè wọ́n ní àlèmọ̀mọ̀ ìyẹ́ ọ̀nà àwọn àlèmọ̀mọ̀ ìyẹ́ à ni wọ́n ń pè wọ́n. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wí yìí wọ́n á yàwọ́ lọ́dọ̀ àfa àsálàfù ni ọ̀dà àfa àsálàfù náà ti kẹ́kọ̀ọ́ sọ ọgbẹ́ ti máa jọ̀nà ẹ̀kọ́ yẹn wọ́n ti kẹ́kọ̀ọ́ yẹn jiná ìfẹ́ ayé wá gbé wọn lọ ìfẹ́ ayé ló gbé wọn lọ. tíbi ayé báyìí ti gbé èèyàn lọ yóò máa tẹ̀lé a rẹ̀ fún ẹ̀sìn ni gbogbo ẹ̀rí tó wáyé tẹ́lẹ̀ kò ní yé mọ́ tí bá wá ń sọ̀rọ̀ ẹ máa rí pé ẹ̀ka dàmú lè torí ní tí aláàfin sọ ẹ̀sìn yìí kùránì ò yí padà àti sànẹ́tò yí padà. kẹ́nìkan wá sọ pé bí Imran ṣe òun máa gbé ó ọrọ tí àbàtà yìí sọ yẹn o sì sọ owó máa kí ọmọ wọn láti sàlàbù náà tọ́wọ́ náà sọ pé kò mọ àwọn kankan ná àwọn mọ́nájì sọ́dọ̀ mọ́nájì sàlàbù òun náà máa ó jẹ́jẹ́ sí irọ́ ó mà ó mà ó là tó ń sọ ó hàn tó mà ayé ní fẹ́ ayé ikú dàgbù ẹ̀ òun náà ń kàlẹ́ rẹ̀ ó fẹ́ràn ayé ó a ayé hàn ó ni ó dàgbù ẹ̀ wá rí i pé súnà àṣírí wọn ò tù àṣírí tún ẹgbẹ́ ọbẹ̀ máa ṣe gbogbo ẹ̀ papọ̀ mọ́ ọbẹ̀ máa darí papọ̀ àṣírí ló ti ṣe tu. ìwọ àgbàdá yìí náà sọ pé nìkan ò máa sùúrù súnà ìwọ tó ò máa dájú mẹ́rin kó lọ sí ilé ẹnìkan pé súnà kò máa sùúrù súnà ilé ètò tẹ̀tẹ̀ tún á ṣẹlẹ̀ yìí òun náà ló sọ ọ́ ó ní ah, wọ́n ṣéwọ́ àwọn mọ̀rán ẹlẹ́ àpò ìpè lómi ní adá o kò lè pè lẹ́lẹ́ kò sí tó pé pé o ó ah, títí ẹ̀dá lẹ́nu lọ́rọ̀ wọn ó ní pé mo gbọ́ hmm, ẹ̀dá sọ fún mi pé ó yẹ amọ̀tì jáde ah! wọ́n ní àhá wọ́n á gbọ́ lóòótọ́ nígbó ní ẹni rin ní amọ̀tì jáde wọ́n ká àwọn ṣẹ́wù dáadáa ni ah! ó náà ní sọ ọ́ òun wá pè é ó náà ló sọ fún ara rẹ ó làgbọ́n ń pè é múra gba ẹ̀ ẹni tó gbé sọ pé múra rèé báyà sọ̀rọ̀ lónìí ah! ó náà ní sọ ọ́ tó lọ́jọ́ ó dẹ̀ ló sọ fún ara rẹ o òun wá lọ ekima òun wá bàjẹ́ ẹ̀dẹ̀ ekima ń ṣe sálòsì kan ní ekima ní àpọ̀tá yẹn ó fẹ́ gba mi dókítà àwẹ̀rẹ̀ kan lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ ni o àwọn àbùkù ní akóredé ni o àwọn kàkúrì àwọn ní ṣe fún ọ àwọn ní ṣe ẹ o kí ni ìyàtọ̀ láàrin wọn pẹ̀lú kẹtẹ́lẹ̀ àti tí ìbá ti pé ẹ̀ẹ̀mọ tẹ̀sí gan nítorí wọn mú tẹ̀sí kẹ́kọ̀ọ́ lẹ̀ lárúbáwá lágbẹ́ ti tẹ̀sẹ̀ tí wọ́n bá ti dà tẹ́ ẹ̀ bá ti rí máṣá yín ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ rí dókítà yín ṣe bẹ́ẹ̀ èmi ò rí tẹ̀sí ṣe nàìjíríà yìí mi ì rí tẹ̀sí ṣe kí ni wọ́n kọ́ yín bẹ́ẹ̀ àwọn tó jẹ́ dókítà àbí àwọn tó ṣe mùsùlùmí fún lé ní ní ìwọ́n náà lè kọ́ ní ẹ̀kọ́ náà kí lọ́ wá dédé ẹ̀ kí lọ́ wá bẹ̀ nígbà ìwé ebi àwọn tó kọ́ náà ìwé náà làwọn náà ti ṣe islam sọ́ọ̀dì wọ́n lè máa rọ̀ para wọn. bóòlù ni yóò ṣe ajé mùsùlùmí kò pọ̀ bẹ́ẹ̀ lè ṣe mùsùlùmí kò mi kí ló mọ̀ ìgbà tí òun kẹ́kọ̀ọ́ islam tó mi kò kọ́ sọ̀bẹ̀tẹ̀ ń wá sàtìkéèjì ẹ̀ fúnra yín wàhálà wàhálà tẹ̀ wá ń kóra sí wá àfẹ́tẹ̀ sí. àbùgbọ́n ni akóre nígbàdọ́gbọ̀n lónìí sọ̀dájú ẹ̀ fáwọn èèyàn wọ́n ti àbàdà ìgbà yìí. kàkúrì tàdọ́mùlù ni àwọn tí ni wọ́n. ṣé wọ́n gbọ́n mọ́nà jù ú sólù bá wọ́n gbọ́ sólù ọgbọ́n mọ́nà jù ú àfihàn súnà yẹn nù. ó wá sọ fún tó ń délé rí ìmọ̀ràn ìmọ̀ràn sálámà sí ní pé pé sọ báyìí ẹ wá sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀

ara lójú tó gbé jáde si náà sì léèrè sí súnà kò si sí súnà ma ọmọ àtàwọn èèyàn gbé súnà yẹn ìyá gbọ́n burú jùlọ ó mọ súnà ó o kẹ́kọ̀ọ́ níbi wa èmi rẹ̀ ń tà wọ́n àti ń tà wọ́n èèyàn wọn wọn èyí lè ń wù bá wọn náà ma. àmọ́ ń gbà tó jẹ́ kí ó ṣe sùn ṣe sùn náà yẹn máa tó lóun ṣe sùn náà yẹn máa kí ó ṣe o. òun ló lọ sa àwọn àfa oníbídí àlẹ́sà fúnra ara ìfá àwọn àfa tó ń bá lọ ní sẹ́ni ẹ̀. ó wá pa àwọn àfa sùn náà lẹ̀ àwọn àfa sùn náà wá jẹ́ ọ̀tá ẹ̀ nítorí mọ́náhàjì tó mú. nǹkan tó ṣẹlẹ̀ sí nìyẹn tọ̀. ẹ wá ní kékeré akọ́kẹ́ gbé náà òun ni pé kẹ́límà tó gbé wá gbólóhùn tó gbé wá nípa kí sàràbíyà yìí nineteen ninety or nineteen ninety one àwọn tó gbé kẹ́límà yẹn wá ó jí gbé ni tíra tó ti gbé ló ti mú wá bọ̀ má tara wa ni ó jí gbé ni sure. dókítà kan làákéèdà wà lè fọ́sáfà mo máa ń jẹ́ òlọ́dà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà òun ló ṣe tíra yẹn ó sọ tíra yẹn ní àlìjá ní jẹ́ tó fi lè mìíràn tó sọ tíra yẹn nìyẹn gbogbo tó mi yẹn lẹ́lẹ̀ dárò para fún mi tó bá ti dọ̀ gbogbo tó mi yẹn lẹ́ni tíra yẹn ẹlẹ́gbẹ́ ni dókítà yẹn kí ni àwọn afẹ́ta ni tí àjọ wúlò fún abẹ. òun ló gbé kínní ẹ wá ife ńgbà tí sàlàmì yíya nineteen ninety tí ó bẹ̀rẹ̀ ní nineteen ninety ni ó bẹ̀rẹ̀ sí nineteen ninety one ó ló bẹ̀rẹ̀ ní múlákàtà àròbíyà sàwòbíyà ọdún ìjìrí ẹ̀ alifu ahurumia wa idasha ìjìrí òní alifu ahurumia ìdánásà. òun náà ló ṣe déédé nineteen ninety two ní ti nineteen ninety one. sọ ìkáyọ̀ ọ̀rọ̀ kan ní ìgbọ́ lẹ́tà aláró straight àmọ́ ló sọ pé aláwọ̀ náà sọ pé tábà wo ọdún sàlàfíà àti ó ṣẹ̀ṣẹ̀ yìí kò lè ju thirty years lọ. tó sọ bẹ́ẹ̀ níbi tẹ̀kídìmù tíra tí mo wí yìí tí abrahaman abrakọ́lì fi ṣe síbẹ̀ abrahaman abrakọ́lì fi yẹn lérí ẹ̀kọ́ àná ní ó kúrò gan òwe tì lọ́wọ́ ó kúrò gan jíjẹ àgbákò ni ó ṣé ọ̀rọ̀ bíi ọ̀rẹ́ ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní madina ó yàrá madina ọ̀rẹ́ ni wọ́n bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ bíi náà kò bẹ́ẹ̀ ìgbà tó yá ṣé òrò bí òdodo hàn sí ó bá fi ẹgbẹ́ lẹ̀ kò ṣe ìfọ́ àlùmọ́ ó wá bẹ̀rẹ̀ sí gbogbo tiwọn ó ní agbára ẹ̀rọ bẹ́ẹ̀ tí ẹ̀ ti gbà sí rí nǹkan tí àwọn àgbẹ̀jẹ̀ lẹ̀ bí ẹ tó ṣe tàbílíìkì rí tó a ṣe súná tẹ ẹni wá sọ̀rọ̀ tàbílíìkì ó làálàá ṣe tàbílíìkì lé àdéńtẹ́ẹ̀mà àdéńtẹ́ẹ̀mà ó ṣe ẹ tó ṣe jìádìí tẹ wá ní wá sọ̀rọ̀ jìádìí ó ṣe máa ń rí ẹ tó bá ti ṣẹgbẹ́ kan kò sí wọn. ẹ̀mí ìbá síbẹ̀ mọ ayé pé kakúrì wà bẹ̀ àtàwọn tó sáwà bẹ̀ náà láti agbórí yóò sí ní ikú wọn bí ìbá síbẹ̀ náà àwọn tó wà bẹ̀ ẹlẹgbẹ́ni wọn gbogbo olùkó tó wà bẹ̀ ti ṣe ìsìlámù fún ẹlẹgbẹ́ni tó mẹ́sẹ̀ wọn gbàgbọ́ tó ti é sì dé àyùmọ̀dé ń tọ̀ tàbá wà wò ní sí àwọn àrí pé àbọ̀ àmọ́ nà ìgbà tó wá jẹ́ kó wà ní ìdí àwòkù ross nípò èyí ògbóǹkàdì tó ń mú ní owó dání tẹ̀ ìyá òkú ross wọ́n ní owó owó ẹlẹ́gbẹ́ ni wọ́n wọ́n ń ṣe mùsáàdà fọ́rọ̀ àwọn eléyìí náà fún àwọn báwọn ó wá jẹ́ pé ìdí ibi tó mú owó ẹ̀ dání tó bá ti wá tó bá ti rí pé láti fowó yẹn fà wọ́n síbi nínú ẹ̀yà àwọn yẹn òun náà ló ló ń wọ́ gbogbo wọn síbẹ̀ àwọn tó wá wọ́ síbẹ̀ yẹn sọ wá kọ́ kọ́ wọn síbẹ̀ wọ́n àwọn mi ní ìdíkẹ́ káàkọ́ púpọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́ rẹ̀ kú sí wọn ẹlẹ́ rẹ̀ ní bẹ́ẹ̀ ẹlẹ́ rẹ̀ ẹlẹ́yà dárúkọ rẹ̀ Muhammad Hassan o wa nbe, bẹ ẹlẹ́yà dárúkọ níbi ìyáwó tọrọ sí ẹ ó wà gbogbo àwọn tí yìí wọ́n jẹ́ ọmọ akéwu àbá súnmọ̀ tẹ́lẹ̀ tí jìnnà dáadáa tẹ́lẹ̀ láwọn yìí yé a. ó kọ́ ẹ̀kọ́ ní ọ̀dọ̀ rẹ̀ nígbà tó wà dáadáa ìsọ́bà àdéhùn Muhammad òun wà ní Egypt òun wà ní Yamajise àgbákò ní òun náà ó ṣe ó ṣe gbogbo wa ti yáwọ́ òun náà yáwọ́ ó yà pẹ̀lú àbúrò kùsì òun náà yáwọ́ ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ṣe

tó bá gbé ibi tí ẹlẹ́hà lọ nísìnyí tó bá kó rí ẹ̀rí mú abú wa kò wàhálà ń sọ gan wọn ló ti mọ pé ibi tó lọ ọ̀dẹ́mù ni èmi ni tmc ni èmi ni tmc èmi ni ni èèyàn o ìdájọ́ kí n máa ṣe pé kí n máa àwọn o

ọba àbá ìbùlísù mọ ọba àbá wọlọmẹtọlẹ báyìí wọlọ kò sí wàhálà ní nàìjíríà yìí ebi òfin wọn gbàgbé ọlẹ ìdèbí lọlá kọ ti sùn lónìí kọ ti sọlá kọ wọlọmọtọ ya kọ wà lẹ́yìn náà wà ń sọ láàtà ní sálà ẹni kí n má ba wọn ṣe mọ a ẹni kí n sá akíndélé kí n má ba ṣe mọ tàbí ọmọ rẹ ni o ó sì ń dákọ wá o ó náà ń dákọ wá o aṣáwò a wà wá pa ẹni má ba gbọ yìí ṣe mọ a ẹ dàpọ̀ ẹ̀wò ó ti yá ní ẹ gbogbo àwọn eléyìí nìsín ah, nígbà tó tẹ̀sí kí n má bá wọn yóò ṣe mú ọ tẹ̀ nígbà tí bá ti ti bá nextract ṣe àtìkọ́ yìí <laughs> kí ló ń tọ́ àdúgbò àwọn ṣe lọ́wọ́ bá gbogbo wọn ṣe ìwé sí gbogbo sí pọ́lẹ́mù náà yóò jẹ ọ̀dà àdá níbo ni ẹ̀ níwọ̀ ẹ̀kọ́ ẹ̀ ní pẹ́lẹ́pẹ́ sí i. kò sí kẹ́kẹ́ kí ló wá fà á tó fi wá fẹ́ gbé kí ní ẹ̀ sí nineteen òun ni pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní àsìkò táìmù yẹn tó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn òun ló fẹ́ gbé síbẹ̀ nípa pé àwọn sálàbù tá a mà àwọn sàábé àtàwọn tàbí ìta ti ń bọ̀ àtúwà lójú ọ̀nà sálàbù àti tábì tábì àti gbogbo ọmọ ti ń bọ̀ lọ́dún bẹ́ẹ̀ wípé yín yẹn o wọ́n máa ń bá àwọn ẹlẹgbẹ́ sí ni àtàwọn sàábí ọ̀rọ̀ láti sọ́ba àtàwọn tàbí tó jẹ́ sálàfù wọ́n máa ń bá wẹ̀lẹ̀ gbèsè. bẹ́ẹ̀ tí nígbà di nineteen ninety sí nineteen ninety one táwọn méjì yìí dìde kó ṣe wínú náà táwọn méjì yìí dìde sálàfù ni wọ́n àwọn ẹni wọ́n gbé pé ká má bá ẹlẹgbẹ́ sínú. àwọn náà gbé wa àwọn náà sì gbé wa pé ká má pèèyàn ló ń bí díà àwọn ló sì gbé wá pé káwọn pè é ní kèfèrí àwọn ló sì gbé wá pé káwọn máa yin àwọn oníbídí àmọ́ àwọn ni wọ́n sì gbé wá pé a máa dìbò àwọn ni wọ́n gbé wá pé káwọn ṣe kùtọ ọ̀rọ̀ àtìmọ́ pé gẹ́ńdọ̀ yìí lọ́dọ̀ gọ́ọ̀mẹ́ntì tẹ́ wá jáde kẹ́ máa káàkiri táwọn ẹni yẹn ni wọ́n gbé wá táàmì ẹ̀ sọ́sì ẹ̀ ń pé àwọn anágbé gbogbo kínní wa àwọn anágbé wa pé káwọn má tako eléré ìlú gbogbo tó bá lè gbogbo sí àwọn ẹni yìí ni wọ́n gbé wá kò sí láyé ànábì bẹ́ẹ̀ kò sí láyé sàábé bẹ́ẹ̀ tàbí wíwọ̀n nù ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yẹn tó ń lo bí yẹn àbáyé o tòtáwà bá gbìyànjú láti mọ́ra ànábì tó tó sì ní ká jìnà só bí tá a sì sàbí náà wá bá ti pẹ̀lú gbogbo àwọn tàbí yìí àti tábí tàbí yìí bí ó ti ń kò lè lé fún wa pẹ̀lú ẹ̀rí ìyá kàrà mọ́ àwọn tó ń sọ ipá àwọn ẹgbẹ́ wa ni pé àà wọn gbé o wọn lo ti ń bẹ ní ilẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀rí ni ó tán ó tán bó ṣe jẹ́ fáwọn nǹkan náà ní táìmù àwọn sàábí yáwọ́ so àwọn náà yáwọ́ ni náà ṣe yáwọ́ àwọn sàábí wọn pa àpapọ̀ra wọn sì àdìlé wọn ni àwọn náà àwọn eléyìí náà àwọn eléyìí náà wọ́n á ṣe àdìgbò lórí àwọn tó yáwọ́ ní wọn ti jihad lé wọn lórí bẹ́ẹ̀ jihad táwọn ẹni ṣe náà ní pé kí wọn ṣe bẹ́ẹ̀ ni àti sọ pé níbi ní máa ń pààyàn tó wọ́n lè pa wá láti ta zero lára wọn òun ni ó bá problem òun wá ń gbà pé ìgbà yẹn ni irú nǹkan bá tó bẹ̀rẹ̀ fún kéèsì wo kéèsì tó gbà kó ṣẹlẹ̀ nígbà yẹn òun náà ni pé Saddam Hussein ìgbà tí wọ́n lé tó kù ní Kuwait tó lọ gba Kuwait nígbà yẹn ó gba Kuwait Kuwait tó gbà yẹn àwọn Saudi àwọn lárúbáwá wọn làwọn ò lágbára àti ilé ikú e ní Kuwait ló pé Iraq ní ọmọ ogun ó sì máa jagun ọmọ alága ní ìjà ó máa tó gba ayé ìjagun ní àwọn sọdáàmù yẹn kékeré ní o yéé ṣe mùsùlùmí o lọ́yọ̀ ọwọ́ wá sílẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ wá ń ṣẹlẹ̀ yìí pé àbí wà lọ́wọ́ pẹ̀lú àwọn ogun Amẹ́ríkà àti Britain àti àwọn àyókù wọn ju láti wá lé sọ̀dáàmù kúrò ní kuwait fáwọn wọ́n fún wa lówó ni wọ́n rẹ̀ tí wọ́n náà ní o bẹ́ẹ̀ sàwùdí ni wọ́n fi ṣe bẹ́ẹ̀sì gábà àti rí wọlé mi tí pọ́lẹ́mù lọ́wọ́ ṣẹlẹ̀ yẹn ní táìmù tó dá ẹ̀ náìjí tó dá ẹ̀ ìgbà tó wá di wípé àwọn sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àwọn àwọn ìjọba ń gbà yẹn wọ́n wá padà sọ́dọ̀ àwọn àfa kí ni sáàrù wí kí ni fìtàlọ́sùn náà wí nípa kaba ọ̀sá lè rẹ́ǹtì àwọn ọmọ ogun amẹ́ríkà yẹn àtàwọn olóko wọn káwọn bá wa dé ṣe báyìí wọn mi bẹ ṣé ìbílá ti bẹ láyé nígbà yẹn ọ̀rẹ́ máa fò bá alahalama ṣe ìbílá alahalama ṣe sọ́ọ́lù fòzán alahalama ṣe sọ́ọ́lù ṣèkìlì wọn ti bá rọ̀rọ̀ náà káwà nígbà yẹn wọn ṣe bá ti wá fún àwọn ìjọba ẹ̀ rí pé kò sí láì bí pé wọ́n lè ṣe lọ́tẹ̀ẹ́sì wọ́n lè mọ ìrìn tí títí wọn wá tó hàn sí wọn níbi mọ́sálà yẹn pé wọ́n lè rẹ́ẹ̀tì wọn káwọn àfi bẹ̀rẹ̀ sí Saudi káwọn àfi dé àwọn ènìyàn kúrò ṣùgbọ́n láti lé wọn kúrò wọ́n lè máa lọ padà àwọn ṣe fatuwa yẹn fún wọn bàtà wọn ti fatuwa yẹn fún wọn báwọn ó ń bá nǹkan tíjọba bẹ́ẹ̀ mu ó súnmọ́ náà táwọn ṣe fatuwa pé kí wọ́n má ṣe àwọn ìdá lóhùn pé wàhálà ti ṣẹlẹ̀ fún wáyé o àwọn sì rí i pé àwọn àbáàgbà ló ṣe fásiwá ó ṣe déédéé wọ́n bá bìbẹ̀ wọlé fún àwọn ọmọ ìlú pé tọ àwọn àbáàgbà ti bá tó bá a lè ṣe nǹkan báyìí ok gbàdán wá ṣe bẹ́ẹ̀ tó àwọn kan wá ń bẹ àwọn dìde àwọn ilé ìtàdìde yìí àwọn nìkan yẹn ò tọ́ nínú ṣáàrò pé káwọn ènìyàn kọ́ kí wọ́n pè wọ́n wá àtàwọn gbogbo àwọn kékeré kan wá sọ ibẹ̀ láti dé àwọn ènìyàn jì àwọn sọ bẹ́ẹ̀ àwọn òwò náà sọ bẹ́ẹ̀ nínú àwọn tó gbé àwọn ènìyàn Salman fáwọn àwùjá sábàrò àwálé Nasiru Umari Nasiru Umar àti aidu fúnni gbogbo àwọn eléyìí sàwọn nínú wọn sàwọn nínú wọn tọ àwọn èèyàn tá a tako kan yẹn pé kò tọ́ tọgbà tá a tako kan yẹn pé kò tọ́ òkè sàwọn ẹgbẹ́ ti déjì báyìí sọ wàrà wọn tá ń ta kò yìí pé kò lọ yìí àwa sálàkù kan náà nínú ọ̀nà àwọn tó lọ síbẹ̀ ní àwọn sálàkù tó lọ síbẹ̀ ṣé Albani rọ̀yìn mọ̀fúnmá òun náà lọ sí pé kò tọ̀ tó ti nígbà tó lọ sí pé kò tọ̀ òkè bẹ́ẹ̀ tìgbà tó yá ṣéwù méjèèjì yìí aláàmà ṣéwù Muhammad Ahmad Jami àti ṣé rọ̀bí ìmọ̀nà hali àlùfẹ̀kálẹ̀ ọ̀kọ́ ti kú nù wọn ọ̀kọ́ sì ń bẹ láyé ní sàbíṣọ̀ fún wa ṣé rọ̀bí ń bẹ láyé. àlẹ́ èjì àwọn náà bá tó dìde àwọn náà wá ṣe fájú wá rí kótọ́ lọ́yìn bá ti kọ́ kọ́ fún ẹni gba àwọn ẹni yẹn tó ti ń sè láti wá dìtẹ́ǹdì wọn láti lé wọn jáde àwọn náà ṣe fájú wá rí kótọ́ òkè. Okay tẹ̀gbẹ́ fatu àwọn àwọn tẹ̀lé dé tí àwọn ìbára òlàmá yìí náà ṣe gẹ̀ẹ́tì ṣé àlùbáyé àtàwọn míì nìkan ni wọ́n èké sí kíní yẹn àwọn míì àwọn àbá àti yàrá náà èké sí kíní yẹn ṣùgbọ́n tó tu wá nígbà wo àwọn ẹni yìí wá wọ́n wá ṣàlàyé lórí ẹ̀fọn tẹ́ ṣe sílẹ̀ àná sọ̀rọ̀ pé ó tọ́ ó tọ́ wọ́n rọ́ dà lórí àwọn tí wọ́n yẹ kó lọ́ọ́ bẹ́ẹ̀ sí táìmù yẹn kò tí ì sí pé wọ́n torí ẹ̀ pẹ́ níbọ̀dì inú wa ní omi jà wọ́n sọ mọ́sálà yẹn sí mọ́sálà ìtìlápíà bẹ́ẹ̀ ni tiẹ̀ kébìlẹ̀ ọmọ ẹ̀yìn tèmi wá ni wọ́n ń ṣe wọ́n àpẹẹrẹ àwọn lómi jà tó ti ń sìn bọ́dẹ̀ bá lọ ìgbà tó wá yá tó ti gbé bá lórí yẹn tọ̀ kò sí pọ́blẹ́mù bẹ̀ẹ̀tẹ̀ àwọn ẹni yìí ibi tí àtẹ̀yìn ṣe ó ti sòjóró ń bẹ̀ ó lé lóòótọ́ fìbárò làbáà wọ́n lọ sí ó lọ síbi pé kí òótọ́ bẹ̀ẹ̀ tà àwọn àbá àwọn ó dàpọ̀ àwọn tí mo dàpọ̀ sọ̀gẹ́tì báwo ó láwọn ìyẹn takò pé òótọ́ tó ti ébùsì ó ní bẹ̀ ṣé o àwọn kìbáàrọ̀ là máa fi ṣe bíbá àṣà gbogbo wọn dáná síbẹ̀ yẹn wọn ò pe àwọn àbá àwọn yẹn wọn ò ní fásitì ni wọn ò lóbi jà ni wọn ò ní kébìrì ni wọn torí mọ́sálà yóò ní wọn sọ bẹ́ẹ̀ ẹwà wo tó ṣe lẹ́gbọ̀rọ̀ ó ní wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì gbàgbọ́ àwọn eléyìí ti ṣe àwọn méjì tí wọ́n dábọ̀ yìí náà dìde rẹ̀ yóò ṣe so lóòótọ́ àwọn náà lọ sí ibi kótọ́ bẹ́ẹ̀ ẹ̀wọ́n tó sọ pé òótọ́ báyìí wọ́n ka abidjan fún wa ni tọ́júbọ́ tó ń túbọ̀ lọ wọ́n tẹ́tọ̀ pé ọdún mídíà ni wọ́n kà lálàṣẹ wọn ni wọ́n bá pẹ̀lú mídíà tó bá wá jẹ́ sí pé ẹni tó bá lọ síbi wípé kò tọ́ tó bá pé gbogbo kò tọ́ wọ́n pè lómídíà kí ló dé sí àpèṣe àgbáyé lómídíà ìbéèrè kan ó fi sílẹ̀ kí ló dé sí àpèṣe àgbáyé lómídíà ṣé àgbáyé náà lọ sílẹ̀ kí ló dé pé dáàbí àwọn àfa àyàmọ́ lómídíà irọ́ ló pa wọn àti ìpè ara lómídíà ìgbà tó padà yá tí àwọn tó ka yẹn tí wọ́n á fi mánihàjù ìpánu wọn hàn tó di pé wọ́n ń pèpè sígbò tó di pé wọ́n ń jáde lórí eléyìí tó di pé wọ́n ń pèpè sí mùsọ̀ ọ̀rát pé ká máa jáyẹ ká máa ṣe mùsọ̀ ọ̀rát wọ́n ń pèpè sí ìdúrọ̀báàt bóyá tí eyín ìkíní bá di pé nǹkan kan ṣẹlẹ̀ sí ìgbàgbọ́ yìí tẹ̀ bá ti rí ìdúrọ̀báàt ni pé ó yẹ lọ́bíṣẹ́ ní ẹ̀ náà gbogbo àwọn amọ́nàjì ìfáànù ni ìyàwó tí ló dé lórí kòtò ọ̀nà ṣáró wọ́n ń pèpè sígbó wọ́n sì wọ́n yin oníbíjà wọ́n dìbẹ́ di asambana wọ́n dìbẹ́ ṣẹ́gbó wọ́n dìbẹ́ di àwọn kiri báyìí wọ́n dìbẹ́ di gbogbo àwọn báwọn ah! làwọn àfáà méjèèjì wá ní àsánù bẹ lára ẹsẹ̀ ìgbéjáde ní hàn balẹ̀ ọlọ́mídíà torí nǹkan míì tí wọ́n kó sí àti mọ́lẹ́ àjù wọn náà ilẹ̀ wọn lọ́mídíà nítorí mọ́sálà tó ṣẹlẹ̀ ní 1990 ẹ̀kọ́ àjù wọn tó ti lọ hàn gbogbo omi tí náà lọ ibi tí náà lọ bẹ̀rẹ̀ àwọn ẹni yẹn lọ. tẹ́tí wọ́n yẹ onímídíà gbogbo ẹ̀ náà ṣe wọ́n ṣe tìrabáàd wọ́n dìgbò wọ́n faramágbó wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn wá ní kí a àtàrù ń bẹ lára yé náà wọ́n á pè wọ́n lómídíà náà wọ́n á ṣe tààzù lára wọn àwọn ṣẹ̀báàbù wa ń gbọ́ kí nìyẹn yé wọ́n á kọ̀ ndẹ́ẹ̀mù wọn sọ̀gbàdàn wọ́n á kọ̀ wọn yẹn ìjọba àwọn ìjọba wa láìkí wọn fún bíi pé àwọn ń sàlàyé ẹ̀sìn tiwọn nípa pé ó tọ́ ní nǹkan tó hàn sí wọn o tẹ́lẹ̀ nípa pé ó tọ́ yẹn tán wíwù yóò ti ń sìn ó yẹ kán láìpín wọn tó ti ń sìn àwọn àbá yìí wọn ò ní nǹkan gbà lórí ìjọba tí wọn ara mọ́ wọn àwọn yìí sì sẹ́ẹ̀mù ìjọba àwọn yìí sẹ́ẹ̀mù ìjọba rárá àtọ́ ó ti ń sìn so ìjọba máa mú tó bá wù tó bá ti ṣe díẹ̀ náà ni tó ń yẹ léyìn ìgbà tí kèsì yẹn wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan tí ń sọ fún yín nìyẹn pé ńgbà yẹn ni ó ní ti pẹ́ ń pè ní oníbíjà nígbà yẹn náà ti pè ẹ́ lóbíjà nígbà yẹn náà sọ pé ká má dìbò sọgẹ́tì náà nígbà yẹn náà sọ fún ayé ńgbà náà kọ́ ẹ má ṣe ọ̀rọ̀s onígbà yẹn náà gbogbo nǹkan táwọn ènìyàn là kalẹ̀ yẹn lórúkọ sílẹ̀ pé wọ́n ti náwọn yìí onímídíà gbogbo àwọn kan tọ́ka yẹn pọ̀ gan tó kà sílẹ̀ gan ọ̀pọ̀ tó ṣe é nísìn tó ń délé nǹkan òun ni pọ́ìntì tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ amákéde mọ́sálà yẹn ìwo ló wà sọ̀rọ̀ ìwò mẹ́rẹ̀ẹ́ bí ẹ̀yìn tí ẹ wà ní tòkó kò tọ́ láti gbé kárẹ́ǹtì àwọn kèfèrí yẹn kán wá wá sí Saudi láti wá lé e àwọn ènìyàn apá mi apá àwọn ni wọn apá àwọn ni wọn bẹ́ẹ̀ èyí tó bá yẹ kó lẹbi làwọn mú ìyẹn tiẹ̀ kò tọ́ àdìsí wà fún wa àwọn náà má dìsí wà o àmọ́ kìí ṣe tó kìí ṣe tó gbogbo àwọn kankan mọ o ẹ̀rí rẹ̀ ò jiná ò jiná ẹ̀rí tó jiná náà pé kò tọ́ láti bẹ bàbá àdìsí tó ń bẹ pé ẹ̀sìn méjì ò lè wà ní sàwùjì ẹ̀sìn méjì ò lè wà ní sàwùjì. Audience downstairs. Now, Charles is sorry. Charles is. Ìmáàmù ìyá ni. Bí ìtàn pé ní ẹ̀rí lórí ẹ̀, ṣùgbọ́n ìtàn mìíràn bẹ́ẹ̀ bá àti sọ pé pé bí nǹkan yẹn bá tẹ ṣẹlẹ̀ ní táìmù yẹn gangan, wọn àti ìmáa pera wọn àwọn àgbèrà wọn ló ń bí dé àgbèrà wọn ní kébìrì àwọn wà gbé wá láti ayé ànẹ́bí ẹláyàwó sàbí ẹlẹ àti pèsè àlè jìgò àwọn obìnrin wá látàyè sàbí látàyè ànẹ́bí ṣé àlèmọ yóò bí díà àmì ìwà nípa àlè yóò bí díà ìjẹsẹ ṣé àlèmọ abẹlẹgbẹsẹ àwọn obìnrin wá á sì wá wò báwọn sàbí ànẹ́bí náà ṣe gbogbo ẹgbẹ àti gbogbo ẹ sábà tí mo yẹ wá ń gbọ́ tó bá ti lọ bá nǹkan tí àwọn àbá yìí wà lórí ẹ̀ kò sí nineteen ninety one kan nineteen ninety kò sí kò sí àwọn náà tẹ̀lé ẹ̀ ní nineteen ninety one ṣe wúrà ẹ̀ kò sí problem o ló ti ìgbàdé bìlákà ẹ̀ ṣe ní nineteen ninety nineteen ninety kọ nineteen ninety one ni wàhálà ti tiẹ̀ nìyẹn so èèyàn bá wọn ẹlẹ́ẹ̀kejì kìí ṣe kọ̀díyà òṣèlú àbí pé kọ̀díyà yẹn wá jẹ́ pé Saudi ni kéèsì yẹn wà Saudi ni ó ní kéèsì yẹn ọdíyà Saudi ni àlè àlè dá sí i bọ́n kàn fẹ́ yẹ ọ̀rọ̀ yìí òun kọ́ ló sọ bó o ṣe lọ sọ ọ́nù yẹn tó ti ń sìn òun ò gbà yí pé kódà kéèsì Saudi ni òun ò gbà bẹ́ẹ̀ ó wà pé kéèsì àlùmọ̀ ni ó ní torí pé gbà yẹn kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa kọ́ wọ́n wá láti Germany wọ́n wá láti Germany wọ́n wá láti Amẹ́ríkà gbogbo wọn yìí ṣé wọ̀ mí

ojú ẹ̀ ló ti ṣẹlẹ̀ tó ti ẹ̀ sì àmọ́ ọ̀rọ̀ tó ń sọ nípa kéèsì ẹ̀ ó sì dà bẹ́ẹ̀ ju tó sì bá jẹ́ ó nà lára ṣe ìwé ní sábàbí àná ẹsẹ ẹsẹ wa ti bì ó nà lára ṣe ẹ báwọn pé kò sí ìdíjẹ báwọn ó nà sọ bẹ́ẹ̀ gbàtọ wa yá wa ní kéésì tó ṣẹlẹ̀ sójú mẹ́ẹ̀ ó nà sọ fún sójú náà bẹ́ẹ̀ gbàtọ wa sọ fún ẹgbẹ́ sọ kéésì ètè náà ṣe sọ yẹn ní ọba ok ó wá ní ṣùgbọ́n kí ni pọ́blẹ́mù yìí èyí kéèsì àwọn ará Saudi ni kìí ṣe kéèsì wa Nàìjíríà mi ò ti bá yẹ nu yẹjẹ èsì nínú kan wà fún lélẹ̀ ni pé gbàgbọ́ wa sọ pé kéèsì yìí ò lè ṣe kéèsì àwọn ará Saudi ni bẹ̀ẹ̀dì nígbà òní títà bíríkì ní òun ọkọ̀ ọ́ nítorí àwọn wí ni pé ẹ̀yin súnà ní gbogbo àgbáńlá ayé ẹgbàá ní o. <laughs>

tó ti yé bẹ́ẹ̀ tí lóòótọ́ lè ní kàlí ń bẹ̀ ló kún kọ́ tiẹ̀ náà tó ti yé tọ̀ kò sí pọ́blẹ́mù bá a ti wá wò ní sí báyìí mẹ́lá àti ìmọ̀pìnrin ọ̀rọ̀ yìí nìsí kẹ́yìn kan dì í mú nípa pé nọ́mbà kí ni nǹkan ṣẹ̀rí àwọn ilẹ̀ káyì ti máa lọ. kíra yìí charles sarazọ́tò kùsóòlù iṣẹ́ iṣẹ́ àmọ́ àmúra bọ̀ àdùgbò ṣe tíra yẹn ẹni tó ṣe tíra yìí ló ṣiṣẹ́ àrò rẹ̀ yẹn. ọ̀lẹ́ ṣiṣẹ́ aláàlámà dókítà Muhammad Hamad Jami ẹnìkan nú àwọn àbá méjì tí ń pọ̀ dẹ́mu ó pọ̀ o ìmọ̀ràn pọ̀ dẹ́mu wọn gan olóbi dà ni wọn ó pọ̀ o tọ́ì kò sí pọ́blẹ́mù ní ọjọ́ èsì pẹ̀lú ìmọ̀ sọ pé ẹni ọ̀rẹ́ pọ̀ dẹ́mu ẹgbẹ́ ìwà fún adé gbogbo súnà ló gbà wọlé kì í sàwọn nìkan gbogbo súnà ló kọ̀ dẹ́mu ẹ̀ gbogbo súnà kọ̀ dẹ́mu ká máa dìbò gbogbo súnà kọ̀ dẹ́mu ká máa dẹ́mu zọ̀ọ̀rán gbogbo súnà kọ̀ dẹ́mu gbogbo ló ah, ah. ti agbára lé agbára pé kò tọ́ láti gbé kán ọmọ ogun amẹ́ríkà táwọn kékeré wọn yòókù káwọn sáwọ́dí láti wa ilé sọ̀dán àdìsí yẹn wà ní muslim kitabu jihad wasiya báàbù kara àti ìsìnàánà fìlìfẹ́sì kìkàfẹ́ ẹ lọ wo iye tí ẹni ẹ lọ wo báàbù pé ká má sí lójú ogun àwọn èèyàn kíní yìí lò ló ti sọ àdìsí wọn sì lò ìgbà máa ṣe àlàyé lórí ẹ àdìsí Aisha ó ànábì jáde kí n sì máa ba a lọ ẹ ti lọ wo náà bàtí wọn kọ fún yìí o ẹ lọ bá ń bẹ ìgbà tó wá yá ọkùnrin kan wá lé ànábì ó lè bá wọn lọ síbi ojú ogun ni ànábì lọ jagun ni ọkùnrin yẹn wá ní kékeré ni ó wá lé ànábì bá ó ṣe lé ànábì báyìí lọ àwọn sàádé rí báyìí wọn rí ọkùnrin yẹn báyìí inú wọn dùn ní gbogbo kí a ti mọ yẹn pé ọmọ àta ni tó lè jagun gan káwọn ìpè yẹn tó lè jagun ni tó lágbára gan láti má bẹ àwọn wá rí pé ah ẹ ṣe ń bọ̀ yìí ó tẹ̀ dá kó wá fún wa kó wá fún wa. kìí ṣe pé ẹni tó lè jagun jù ó sì náà o àwọn ológun gidi tó lè jagun pọ̀ náà sábẹ́ ìyóò ti ń sìn sáré gbogbo àwọn gbogbo àdúgbò àti súnà àwọn o ògbóǹtarìgì ni wọ́n o tá lè jagun gan pàápàá wọ́n fẹ́ràn wàhálà láì jagun gan wọ́n fẹ́ràn wàhálà wọ́n fa wàhálà ni wọ́n. aláwọ̀ afọ́nà mọ̀ wọn ọ wípé hàn káwọn agbákejì rí ó dùn ún so ó gbà tó ti wá yá àwọn náà wọ́n sì mara wọn wọ́n á rí bọ́pọ̀ yìí á ah! ó náà kó tẹ̀ gbà sí lápò bí á jagun pẹ̀lú àwọn ni bá anábì ṣe rí láì ọ bá bá anábì ó fẹ́ jagun pẹ̀lú rẹ ni ó fẹ́ tẹ̀ jọgin lọ jagun anábì ni tó mìíràn mi láì wọ̀ ọ̀rọ̀ sùn ni sọ̀gbà fún àwọn máa sọ̀gbà fún ìṣe ó lóun gbà anábì ni lánàá àṣà yìí náà mímú ṣe èmi yìí wàrà lọ pẹ̀lú ẹlẹ́bọ ẹlẹ́bọ kan ló ẹ̀yin náà ṣe jihadi dẹ́wà fún àwọn èèyàn lọ ẹ lọ ṣe jihadi ṣẹ́ẹ̀tì bá àdébìlẹ̀ ó tó ọkùnrin ọkùnrin tó wà lọ bá ànábì ègé ó tún lè padà báyìí tó wà lọ bá ànábì ànábì tó sọ fún ẹ̀kọ́ ó náà tó sọ ànábì ní rárá sóògbà ìsìláàmù ní rárá láti àṣà yìí lẹ́nu ṣe ó tún lọ lẹ́ẹ̀kẹta ó tún lọ lẹ́ẹ̀kẹrin màá tó jẹ́ lẹ́ẹ̀kẹrin báyìí ó wá tó bá nàbì tó bá nàbì báyìí àlẹ́bí ní sọ gbàṣẹ́ ó ní lóòótọ́ òtù gbà báyìí ó fẹ́ gba islam gbà tó gba islam báyìí ànábì ní ó ti tán bàǹtọ́lì ó yá wá jagun pẹ̀lú wa níbi ìbàyí ó ti là á mọ́lẹ̀ fún wa pé a lè wọ́n rọ̀ lọ́wọ́ pẹ̀lú ẹlẹ́bọ ó wá fún wa ju ogun tá a fẹ́ jà pẹ̀lú kedere tó ti rẹ̀ bẹ́ẹ̀ tí àdìsí tí àwọn lọ fara mọ́ wọ́n ní tẹ̀bí ogun kan ń bẹ tó padà ṣẹlẹ̀ nígbà yẹn tí àdéhùn aláàsán wà náà lọ́wọ́ pẹ̀lú sọ̀fún àwọn ọmọ ìyá sọ̀fún àwọn ọmọ ìyá yìí náà ní kébè níbi táwa lọ wọ àdìsí yẹn èyí tó lára àti àmẹ́gbẹ́ àwọn yòókù tọ́ ìfún ni kò bá sèétì pẹ̀lú ogun wọn á rẹ́ẹ̀tì nǹkan ìjà lọ́dọ̀ ẹ̀ bí ilé ọ̀ní yàwá ní nǹkan ìjà rẹ̀ òun gan lọ́kọ́ ló lọ àdìsí ọ̀bẹ nù yẹn alẹ́ rẹ́ǹtì kan ìjà lọ́dọ̀ wọn kò sí wàhálà ló jẹ́ ẹ̀sìn sòrí tábẹ́ẹ̀tì nìyẹn sòrí eléyìí ò kílẹ̀ àdó eléyìí ti àmọ́ àlùmọ́hìn àwọn tán lọ síbi ẹ̀yẹ kí ìhun lọ síbi pé ṣé àlùbáde lọ yẹn nípa pé kò tó ọkàn ṣe nǹkan ẹ̀yà àtàwọn afáàsálà fún mi náà máa lọ síbẹ̀ yàtọ̀ sáwọn ọmọ Salimánu yẹn Salimánu bá gbà ọ́dà àti àwọn sábàbà àwádìí yẹn àtàwọn nẹ́sìrò ọmọ àti kìnnì gbogbo àwọn ẹ̀yẹ kọ́ tí mo sọ gbogbo àwọn àìkọ́rí nìyẹn so àwọn eléyìí wọn kọ̀wá nìjì làwọn eléyìí bẹ̀rẹ̀ sẹ́yìn tí màá ìpínlẹ̀ tẹ́lẹ̀ kọ́lá bí kéèsì ni ò bá ṣẹlẹ̀ àwọn máa ń jáde lórí aláṣẹ ni ni àwọn ìfọ́ àná tí wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí àbá ti gbé ẹni tó wà nú ẹgbẹ́ wọn síbẹ̀ báyìí kò sí tí lẹ́yìn ni sí tẹ́lẹ̀ ni wọn ò olè mi ní pẹ́ ní ẹ̀rí yẹn sóúnjẹ lè kọ àti máa kéèsì sí ó bẹ́ẹ̀ pè ní nineteen nineteen nineteen nineteen ninety one ní kéèsì yẹn wá ṣẹlẹ̀ òun ló wá ṣẹlẹ̀ nígbà tó wá ṣẹlẹ̀ tán tó wá jáde lórí tẹ́tẹ́ àwọn àbàdà wọn ẹ máa tán àbàdà yìí ní sí wọ́n fi ìsì tàbí wọ́n fi ìjìká pè wọ́n ló ń bí díà ṣé fún àwọn kan tọ́ka rẹ̀ yẹn ìjọ ṣe é nìsín tọ̀yẹ́ pẹ́sẹ́ wá ní ká bá ń bí díà lò náà làwọn bá wọn lò ní àbí tí wọ́n ṣe yàtọ̀ táàbí wá lẹ kéèsì yẹn pé àwọn iná gbé tuntun dé wá rí bẹ́ẹ̀ yẹn ìjọ ti yé nìsín tòun kò lásán tó kọ́ òlì nìsín ọtí rí ti ń pariwo ní nineteen ninety two sí nineteen ninety nine ó ti tán òsìkà ló méjì gbá ẹ lọ tó àwọn àbá méjèèjì yìí wá ní wàláhì àwọn àbá sọláàpù ni wọn àwọn méjèèjì ń yẹ àṣẹ Muhammad Ahmad Jami ó ti kú rahimahullah àṣẹ rọbí ibùnà hajj alimalikaji òun sì ń bẹ àbísàkùnlá ó rẹ ọmọ ẹni sàrùdé ti sì àwọn méjèèjì yẹn àfàsọ́ra kò mọ́ èmi nìkan kọ́ mo sọ bẹ́ẹ̀ o torí gbogbo inú tíra tí mo wí mo ní mo sọ fún yìí tó wà nínú tíra rẹ̀ yìí wọ́n la wọ́n wọ́n wọ́n pèrò bíbíà wọ́n lálẹ́ ṣe ṣé o àwọn ṣé o méjèèjì yìí ó fún wọn fún wọn gan wọ́n wá lọ gbé ọ̀rọ̀ àwọn ẹlẹ́gbẹ́ tán sọ àwọn àbá àwọn ẹlẹ́gbẹ́ tán sọ pa àwọn ṣéwù yẹn wọ́n lọ gbé wá síbẹ̀ kí la bẹ́ẹ̀ ti ṣe òun ló fi jẹ́ pé kẹ́ kẹ́ kẹ́ máa take care kẹ́ máa máa kẹ́ máa take care bẹ́ẹ̀ sì máa gbé ọ bẹ́ẹ̀ sì máa gba ọ̀rọ̀

àwọn àbáyé náà ti sọ pé tẹ bá rí àwọn kan tán sọ̀rọ̀ nípa àwọn àbáǹsì fátó àwọn tẹ́ ẹ̀ bá ti rí ohun àwọn gangan àbí tẹ́ ẹ̀ tó wọn kọ́ sí tíra ẹ̀ wọ́n mú àwọn náà ti sọ bẹ́ẹ̀ tó ní ẹgbẹ́ tẹ́kí àgbẹ̀lú kan yẹn gan wọ́n sọ ẹ má ẹ má kó ẹ má ẹ má gbọ́ àwọn kan ti máa ń wí ó pọ̀ ti wí tọ̀ kẹ́ni ọba máa lọ màá wá mú kí ni ṣé ìbí bá ti sọ pa àwọn àbá méjèèjì sọ́sítọ́ kí ni ṣé òsán ló fọ zan àbíbùsọ̀kùnlá ilẹ̀ ti sí kí ló sọ fún àwọn àbá méjèèjì ẹni pé kí ni àwọn ṣìyí òyìn sọ nípa àwọn àbá yìí sáfà súnà náà pé wọn ni àbọ̀ bíbí jẹ́ àbọ̀ tó mútúrà wá tíra ni mo mú wa o wọ́n ṣe ń ní òògùn sísọ ó sì wà ní tíra àgbà fún yín tó ti nípa àwọn àbá yìí ó tẹ̀ fún wa parọ́ tó lágbára ó náà ní tọ́kúrà rẹ̀ bá. mo rò pé màá tó sẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ó wọ́n bẹ́ẹ̀ fi kíní ẹrú àwọn èèyàn lójú gbàtà wá ń ṣàlàyé mo tó ti ó ní a ah, ẹyẹ sàbáàbù gan ṣéwù méjèèjì ṣéwù tó wà tó ti kú àwọn tó wà òun lè pè kíní kan fún yín ó ti kú òun náà ti gbà pé àwọn ó yin àwọn kílẹ̀ bàbá kan tó wùrọ̀ kílẹ̀ àbáyé tí wì ẹwọ́n gbọ́n tọ́ba ìwé o ṣé òrọ̀ bí ìlànà bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ yóò wọ́n bá béèrè pé àwọn ìfúwánù mùsùlùmí àwọn ẹlẹgbẹ́ yẹn kí lọ́ọ́ fẹ́ sọ bẹ́ẹ̀ ó ṣe òrọ̀ bí ni láti fọ́ọ̀rù kúlù mùsùlùmí ẹ má yà wọn mùsùlùmí yẹlẹ yẹlẹ òun náà ló ń pèrè o níbẹ̀ láyé bá ìwúrà ah, náà ń pa ṣé yìí tó ti kú nísìnyí yé ṣe ti ṣe ara àwọn afá sábàbù táwọn ti ṣègbè wọn ti lálà ṣe ìmúra látọ wọn dẹfà wálé jìrì wọn sì ní ṣé òrọbí wà dáadáa ṣé òtẹni ṣé òyàwó wà dáadáa afá súnà ni àwọn ti lálà sí rẹ ìwọ náà ṣé ìgbòdà ọdún ìtọ́kùn sínú ṣé ìgbòdà nǹkan ìdìbò ni àwọn náà sọ bẹ́ẹ̀ ṣé kí wọn yí ló bí dáa ó bá mu ṣé kí wọn bá bẹ̀rẹ̀ gbèsè àwọn náà láti sọ bẹ́ẹ̀ fún alimọye tó ń parọ́ ó ń pa ṣégè rọ ó tún wá ní gbogbo àgọ́ ti pẹ̀lú mídíà kan àwọn ìbò ti gbé mídíà kúrò lórí wọn. ọ̀la wa kò bá ipa ṣégi irú bàbá yẹn wà dáadáa o wà lórí súnà ìparọ́ ni wọ́n fi tan àwọn èèyàn ni àbọ̀kò sọ́mọ́ ń ṣe o táwọn bá gbé sùn àlérí ẹni kò ní lálàṣẹ ìkó mídíà ni wọ́n àti ti ń lálàṣẹ wọn ní ìsìnkú mídíà ni wọ́n wọ́n lọ fún àwọn àgbà àrùn mídíà wa lọ́sọ̀ọ́ nípa rẹ̀ tó jẹ́ wọ́n sọ ń parẹ́ àmọ́ àfa súnà ìlú òkú wa fún ẹ̀ lónìí. kí ni ṣé òbí bá ti sọ kí ni ṣé sọ sọ kí ni ṣé sọ ti tán kí ni àwọn àbá yẹn sọ ti tán ó ti èyí tí màá fẹ́ sọ fún ọ yìí ń sọ bí tí wọ́n sọ ara wọn ó ti tán ó ti ń sọ bí tán sọ ara wọn sọ sí tán fi yé ṣé ọ̀rọ̀ mi tó ń délé èyí wọn lè já kọ́kọ́ ṣe ká lè bá a máa mélòó kan ni màá kà bẹ́ẹ̀ torí pé àwọn gbogbo àwọn asálàfù náà fẹ́ràn rẹ̀ ah, gbogbo àwọn asálàfù náà fẹ́ràn rẹ̀ o kò sí tí o àbàwọn ikọ ẹ máa já ẹ máa já fúnra wa ní wàhálà lórí eléyìí yóò ṣe é sí gbogbo èyí tí ń wí kò sọ̀rọ̀ níbi ẹ̀ ṣe ìbímbàs wọ́n mi sọ inna sheikh Rabi'a min ulama ìsúná. wọ́n wá ní wàkọ́ sheikh bàṣẹ wa ní ọmọ sheikh Rabi wa sheikh Muhammad Amman Jani èyí tí wọ́n ló ti kú yẹn abẹ́yẹ́ tiẹ̀ ma'rufani ladayya bil ilmi wal fadli èmi máa ó mọ̀ wá onímọ̀ ni wọ́n wọ́n sì ní ọlá wal aqidati sahiha wọ́n tún wá wà lórí àkídà tó dáa fàáùsì fàáùsì bil istifadati min kutubihima ń wá ń fẹ́ kẹ́ ẹ máa ṣàǹfààní ibi tí àwọn ṣé ìgbìmọ̀ ṣé ìgbìmọ̀ abdulaziz bin baz ló sọ̀rọ̀ yẹ o wa qala rahimahullah àṣẹ Rabi min khiyarati ahli sunnati wal jamaa nínú àwọn ẹ̀sà àfa sunna ló wà wa ma'ruf annahu min ahli sunna nínú àwọn ahli sunna ló wà wa ma'ruf kìtàbátì wàkọ̀ọ̀látì kìtàbátì wàkọ̀ọ̀látì àwọn àti àtàṣe àwọn ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ ahli sunna gbogbo ẹ̀ ìyó ti yé nìsín níbi ìbàyí sharif sanáwó ulama ala shaykh Rabi yóò ti ẹni sìn. ẹ ti rí báyìí nísìnyí máa ti ṣé òní o torí kó pọ̀ mi ní fẹ́ kí wọ́n gbà wá sùkúl lọ. ṣé òsọ́ọ́lì òsèmí nǹkan wọ́n fi ṣé òsọ́ọ́lì òsèmí náà wọ́n ní kí ló dé àwọn kan tó kí wọ́n gbọ́ kásẹ̀tì rẹ̀ ṣé Rabi wọ́n ní dábìtì náà lẹ̀ ṣé o ní àbá àyìnà àyìnà hàdà gọl pé àṣìṣe ni ẹni tó sọ̀rọ̀ yẹn ìjọ tiẹ̀ ń sìn ó ṣẹ̀rí ti àṣìlá àìsùwẹ̀dìyà lọ́gbọ́ kásẹ̀tì yẹn kọ́lá la àlámọ̀ ọmọ nùsẹ̀mí àmà bí nísà lè ṣe ìrọ̀bí báyìí la àlámọ̀ àníwò ìlà ọ̀rọ̀ mi ìmọ̀ kankan pa rẹ̀ ju ẹni rí lọ dáadáa mo máa ń bẹ̀ wà rọ́jú sọ ibù súnnà wà sọ ibù hadith súnnà ni ó tó máa ma hadith gan sẹ́tìrì báyìí ní sọ ṣé o sọ́ọ́lì ṣe mí nù o kìí sàwọn àbá àdídì dìdí tó kó wa àwọn òní nǹkan tá a fẹ́ fi ṣe ní ti ẹni sí. tọ́ ṣé Muhammad Nasir Albani rahimahullah sharif almuwazanat bid'atul asr sharif wọn gẹ́gẹ́ ní o kẹrẹ ọgbọ òun wọn bẹ ọlù wàbí ti sọ̀rọ̀ àkóòlù ìnà hàmìlà bìráyàtì jẹrì wàtàdí ìlẹlẹyọ bìlà asr al ẹni tó gbé àsíá pé ká ní eléyìí ó ń bídíà ni eléyìí ó ṣe ń bídíà ni tó sì kọ̀rẹ́ tó gbé dání ní òní wàbí hakin táwa fẹ́ sòtọ́ wà àfúnà dr rọ̀bì pé ṣé rọ̀bì ni wàlẹ́sí iná yàrá dùnà alẹ́ yìí àwọn tó bá láwọn fẹ́ dé sí padà fún láyàrá dùnà alẹ́ yìí bí ilmi abada kò sí ìmọ̀tálẹ́bí rọ́dà kọ́ láyéláyé wàlẹ́ ilmu máa máa ń bẹ́ lára rẹ̀ sọ ìmúra imam bẹ́ lára rẹ̀ yẹtí wàásù yìí la ṣe albani máa yọ ṣákìkò fi ṣe ẹ̀yìn wọ́n sọ̀rọ̀ tó pọ̀ púpọ̀ níbí báyìí nígbà ńlọ ó jìnnà púpọ̀ tọ̀. wọ́n fi ṣe sọ́ọ́lì fòzán ó ń bẹ̀ jì sí ẹni pé o ṣẹ̀ríntì àṣìílá àṣùwẹ̀dìyà àǹjàmá àti mìnàárì il kàdáàlìkà nìlẹ̀ wọ̀lámà ìbàrìsìn alẹ́sìn aláwọ̀ kídà wọn fi dáwà ọ̀dílà fi ṣe àbùrùmọ́sìn àbáàdì ọ̀rí láti ṣe rọ̀bí ibn hadi ọ̀rí láti ṣe sọ́ọ́dù suhaili ọ̀rí láti ṣe muhammad amani jami inna haula wọ́n àwọn tó ń kà yìí láwọn juhudu fi dáwà wal ikhlas wal radd ala ma yuridu al-inhiraf wọ́n ní gbìyànjú máa dáwà wọ́n ní ikhlas wọ́n máa rọ́dà lórí ẹgbẹ́ àti fẹ́ yàwọ́ àti yàwọ́ báyìí wọ́n rọ́dà lórí wọ́n làálàṣẹ سواء عن قصد او هؤلاء لهم تجارب ولهم خبره ولهم سبر الاقوال ومعرفة الصحيح من السكيم ويجب أن تواروا يجاشرات ẹ máa tàwọn kájà tí wọn dáadáa káwọn yóò máa gbọ́ pàtóró sàn wọn àyè òun tàfà bíi àkàṣì máa ṣàǹfààní pẹ̀lú ẹ láàánú fi ha fa ìdílé kẹbí ra àǹfààní tó pọ̀ wà lára ẹ ó tó báyìí náà títí iṣẹ́ àgbá ní ò bá tu sọ́ọ́lù rọ̀sáàlì ò tu ọ sọ́ọ́lù àwọn ẹ̀rọ báyìí bá wọ́n lọ́ọ́ mọ wàhálà tó kó rẹ sí o àwọn àfa àsálàkù gba ìgbé àfa àdàdà ní àwọn méjèèjì wọn àdájú sínú rẹ wọn lórí lórí tí àwọn sálàkù wà lórí ẹ àwọn tó ti pè ló ń bídíà yìí ó bídíà náà ni wọn sọ ní ilé ìkọ tí bá ti ń kígbe nineteen ninety ẹ̀yà máa kó sí lẹ́nu ìbẹ̀rẹ̀ làwọn ọmọ jamiu ajẹ́kùn àti he àti àwọn akéde yẹn àti sàyídù sùtù ọmọ tó ń jókòó síbi tèèyàn ah, ah. ọ̀dọ́ rẹ̀ náà náà ti àwọn èyí wò mà kankan nígbà bá pè lápè bọ̀ wọn pé ajagun ta ni wọn ọ̀ mọ̀ nǹkan tán ọ̀mọ ibi tí ẹ̀sìn kọ́lí sí ọ̀mọ àwọn àlékà ìkẹ́ ní ti tọ́ ẹ̀ tó ti ẹ̀ sìn àwa ti rí báwọn ní ṣe o sọ kò sí nineteen ninety one àwọn ní ṣe o kò sí nineteen ninety báwọn nínú nǹkan tí a sọ yìí o ló ṣe ń sìn tọ́ mi mú wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ kálíbà máa ibi tí à lọ ló ṣe ń sìn nítorí wàá kù fún wa ní pé èsì gbàtà ti máa lóun tá à ń sọ yìí nísìnyí. ìdáhùn àfa yìí wà lórí ẹ̀. nínú nǹkan tó sọ ó ní èwo ní ká máa pèèyàn ló ń bí díà sọ àgbọ̀rọ̀ pèèyàn ló ń bí díà kódà àlè pèèyàn lẹ́lẹ́ṣẹ̀ ọ̀kan máa sọ pé ẹ̀ṣẹ̀ ni ó bí ni ó kúkúrú ni ó nípa ọmọ sọ má sọ pé oníbídíà má sọ pé èkèbèrè má sọ pé kíni ẹlẹ́ṣẹ̀ má sọ bẹ́ẹ̀ nǹkan tó gbogbo gbogbo wá nìyẹn ọ̀dọ̀ àwọn tí mo wí náà ló ti gba nǹkan yẹn o ní bẹ́ẹ̀ sí àwa o bẹ́ẹ̀ ló ti gbà á sọ ẹ́ wà láti jáwé máa ṣe máa ṣàtúnṣe nǹkan àmọ́ má pọ̀ gbé sí yàrá yàrá ni má sọ pé ó gbé jáde. má sọ pé ẹbọ ni má sọ pé ẹlẹ́bọ ni má sọ pé ẹlẹ́ṣẹ̀ ni má sọ ti ń wí lóru tó ló wà lérí ẹ pé àwọn tá à ń pè yẹn ló bídíà nísìnyí oníbídíà ni wà lọ́dọ̀ rẹ̀ àwọn tá à ń pè yẹn ń ní oníbídíà ni wà lọ́dọ̀ rẹ̀ àwọn tá à ń pè yẹn ní oníbídíà ni pé fún yín yìí sọ́mà sọ pé mílíọ̀nù ẹ̀bọ̀n ni ẹ̀ṣẹ̀ ni máa ń dàpọ̀ yẹn má sì kọ̀ndẹ́mù yẹn má kọ̀ndẹ́mù yẹn. pé wàláhì àwọn àfáàgbà ìpè ni ọ̀rọ̀ yẹn káwọn ẹ̀ ló bídíà káwọn ẹ̀ ní kékeré káwọn ẹ̀ lẹ́lẹ́ṣẹ̀ wọ́n gbà pé ni ọ̀rọ̀ yẹn àwọn sì kọ wọn ní àwọn ó gbọ́dọ̀ àkọ́kọ́ máa dà àwọn ò lọ síbi ẹ̀rí sáà lè pèèyàn ló ń bí díà sáà lè pèèyàn ní kèfèrí sáà lè pèèyàn lẹ́lẹ́ṣẹ̀ ibẹ̀ kà wá ká tó lọ. tá a bá wá lọ ọbẹ̀ tó bá wá ní ẹ̀rí àtẹ̀yìn tí bá wá ń ṣe yẹn tí bá ń ṣe ń tẹ̀lé súnà ni ẹni tó bá lòun ò ṣe yẹn ẹ̀ẹ́n àgbàgbọ́ bí díà ni kò ní sí yàtọ̀ kan tá a fẹ́ mọ̀ gbogbo àwọn àbá yìí tí méjèèjì wá pọ̀ dẹ́kun yìí gbogbo wọn gbòkò lórí ẹ̀ wọ́n máa ń pè é lóbi díà wọ́n sì ń pè ẹ̀rín lẹ́bọ̀ wọ́n pè ẹ̀ ló bídíà wọ́n sì ń pè bídíà ní bídíà wọ́n sì ń gbógun tì wọ́n wọ́n sì ń ṣe ájú báwọn bídíà ló ṣe é sè tó báwa náà ṣe máa ń ṣe níbi ìgbà yìí òun náà fi lẹ̀ wá mọ́ màdìkàlíyà àwọn màdàkìlà ẹ̀yẹ màdìkàlíyà ẹ̀yẹ yóò ṣe é sè tó wọ́n ní problem èyí tó ayálẹ́lẹ́nu yóò ṣe é sè ìwọ́n tó ń tọ́pẹ́ wa ní mọ̀jàkàlíyà tẹ́pẹ́ wa ní mọ̀jàkàlíyà nípa pé ajọra wa pẹ̀lú ṣé ọ̀rọ̀ mi nípa pé máa ń pè yàn ló ń bí díà òlẹ́bí pé wa ní mọ̀jàkàlíyà lẹ́bí pé wa ní mọ̀jàkàlíyà èyí tẹ́ wa ń pè wá bá òun ní subhanallah ìjọ tiẹ̀ ní sè tẹ́bi tẹ́ ẹ̀ tó ń takò wá sí nẹ́lẹ̀ yìí náà tó ń sè ẹ̀ àbí tẹ́bi àbùkù ní jẹ́ mọ̀jàkàlíyà èmi náà kù ní bí kẹ́ ẹbá kù ní jẹ bẹ́ẹ̀ ẹbẹ bẹ̀rẹ̀ lẹẹmọ àwọn náà ń tẹ̀lé mọdé kàlíyà àwọn òsì tẹ̀lé mọdé kàlíyà ànábì làwọn ń tẹ̀lé kódà nínú nǹkan mi ti ṣe wùrọ bí ìbá sọ mi mú mi mú mi mú nǹkan mi ẹ̀rí lèmi máa tẹ̀lé ẹ̀rí là ń tẹ̀lé tọ ẹ̀yin náà ń gbé ọtẹ pé wàá ní mọdé pé ní mọdé kàlíyà ṣé ìdí ẹ̀rí ìwòsí ẹ ti wá ṣe tẹbi ẹjọ́ sọ pé irú àwọn tẹ ń pè ní mẹdẹkálí o kò yẹ kẹ́ pé ó lòdì kàlẹ́ àkótẹ́ gbọ́dọ̀ jáde lẹ́nu tí torí ẹ ti ní iṣẹ́ lẹ́ẹ̀mọ̀ kọ̀ndẹ́mù ẹ ní kọ̀ndẹ́mù ẹ ti ó ṣiṣẹ́ tó ẹni tó sì ní iṣẹ́ tó ń ṣiṣẹ́ yẹn lẹ́ kọ̀ndẹ́mù yẹn ẹ ẹ̀ máa tẹ̀ sọnù ẹ ẹ̀ máa tẹ̀ sọ òun ló bá gbà tí èyí kọ̀mọ́rù ọmọ àwọn náà ti gbà jẹ́wà tí wọ́n kọ̀mọ́ríyá kọ̀mọ́ríyá ni wọ́n náà àwọn ti sàlàyé bá sóyún ilé ìkọ ẹ̀yin náà tẹ́ ń gbé yẹn ní mọ̀tẹ̀kàlíyà ọtí kó sí nǹkan tí ọ̀nbílà ìdí ẹ̀kan wá tó ń gbé yẹn ní jẹ́ àmíyá ọtí kó sí nǹkan tó ọ̀nbílà ìdí ẹ̀kan wá bóyá kẹ́ ẹ ṣe òun là máa ń sọ fún àtọ́ ojú omidia àti iye ní àyín náà pé kí ló dé ibẹ̀ náà ní pé ìwà lómidia ẹ̀ ní pé ẹ̀ ní kíríkà èyí tẹ́ wá yọ jàwá kó tẹ́ tẹ́ yọ àwọn míì ti sá ń lẹ́wọ̀n àti lára ṣe wọn wọ́n ti ń sá bọ̀dá bọ̀dá náà ń pè mí nísìn. sọ pé bọ̀dá wa yọ̀bọ̀dá bọ̀dá ń pè mí. oníwìyí náà ní bọ̀dá yọ̀bọ̀dá pẹ̀lú yìí. fúlàní lè mi ẹyẹ ṣe fúlàní yẹ mo máa yẹ àwọn àbúrò mi kó ma àgbẹ̀ pè mí ló bí dị ọlá agbẹ́mi wa máa ń pè wọ́n ọmọ ayẹ làwọn náà èmi ò mi ẹ sì ní yà wà àbí tùbà ni wa bá wù ìrọ̀ òrọ̀ gíga ni o àbí ẹ ṣe bọ̀dá ayé kankan ẹ ní ẹni sùn ní bá jẹ́ káwọn ṣe lára mi ẹ ẹ ṣe so oúnjẹ eléyìí àwọn òwò amú ẹ̀rí wá ní ọ̀yẹ́ pé ṣé ẹ̀ lè pèèyàn si ń bídí àti àbí ò lè pèèyàn ló ń bídí àti ṣé ẹ̀ lè pèèyàn ní kèfèrí àbí ò lè pèèyàn kèfèrí ṣé ẹ̀ lè à ń ṣe nàṣíhà torí tá a bá pe ẹni ẹ ló bí dà tá a dárúkọ rẹ̀ tọ́wọ́ ó jìnà sí i wọ́n ti mọ̀ wọ́n jìnà sí i gbogbo sọ́kọ̀ tó ń sọ onílẹ̀kọ ságárí nàṣíhà là ń ṣe à ń bọ̀ abẹ náà nípa pé gíbà là ń ṣe fún àwọn àbá yẹn gíbà kan bí ó ṣe jẹ́ gíbà sọ àwọn sàlàyé ní eré ojú méjì náà kàtà ń sọ pé àkóso àwa máa ń pọ̀ dẹ́mu kájìgbò ìdánsẹ̀ yìí à ń pọ̀ ahmed wa lórí pé kúkúrú ni ìyẹn gbọ́dọ̀ ṣe ó di mẹ́ta ìyẹn ti ẹni sìn. ọlọ́ àmọ́ ń ma dẹ́mu pé kí o máa ṣe mùsọ̀ ọ̀rọ̀t yàrá nípa pé mùsọ̀ ó ti pé jáde nípa pé kẹ́ fi nǹkan tí ń dùn yín hàn kẹ́ mọ́ wá kiri títí káàkiri kan nínú kan títì ni àbí gbé àṣẹ lásán rìn kiri táwọn táwọn wọn ṣe ní rògbò ilẹ̀ lárúbáwá wọ́n máa ń ṣe ilẹ̀ lágbáwá àbáwọn èyí sùn gangan owó tá a dé èyí sùn gangan tí nàìjíríà bá ti gba gangan lọ́dọ̀ àwọn Yahudi àti àwọn tó fi kún ni wọ́n èyí sùn ẹni sìn àmọ́ tòun ti bẹ́ẹ̀ bá jáde òbí jáde torí pé ni jáde wọ́n á kí ní sáfẹ́ wọ́n kà kọ́ sí ibi kí ni wọn wọ́n kà máa ni níbẹ̀ láti wú eléri yẹn wọ́n ra a, àlọ́ jẹ́jẹ́ ni o wọ́n wọn kà eléri náà wà wòye sí tí wọ́n rìn lọ jẹ́jẹ́ yẹn ó lè sí kó kà sọ̀rọ̀ lérí ẹ̀ pé wọ́n ṣe nǹkan tí wọ́n fẹ́ wọn lẹ̀ tuntun ká bá tó bá kó wọn ó fi pa wọn ní àwọn yọ yìí ẹ wá lọ dàlú ẹ lọ dó táyà káàkiri ẹ lọ sọ náà káàkiri sóun ni ó lè òun ló lè ibà ti ṣàlàyé pé ẹ̀yin náà wà náà tó dá problem dẹ̀ náà gbogbogbò wa ni èéṣe bọ èéṣe fídíà dẹ dẹ àwọn eléyìí yẹn sí wa máa fi àjára wa aláwa wọn fi àjára yẹn wá ń ṣe wá jáde kiri káàkiri ṣé kí ni ṣe ń sìn kí ni tó fún ilẹ̀ wo ló ṣe wà lẹ́yìn tẹ́ ó tún ju tẹ́lẹ̀ lọ́dún. ìnira ẹni tó wá lè délẹ̀ lọ ṣé wọ́n yà sí tẹ́ẹ̀kan fara yín problem ẹ̀ẹ́dà tó jẹ́ àkóyà wánu ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tó wá lé ní dẹ̀rẹ́ èké ayé wá sẹ̀rí àmọ́ àwa ti sọ yẹn tẹ́lẹ̀ wá sẹ̀rí àmọ́ àwọn sọ̀pọ̀tì ẹ̀ èmi dẹ̀ máa sọ ọ̀rá ìtìpín ni gbogbo ewu tẹ̀ ń ṣe yẹ ká bí àjẹrà yín ni yẹ ti òun àti ẹ̀sùn náà sì bóyá sì bóyá ti súnmọ́ tó ẹlòmíì bóyá ti gbogbo àwọn ẹlòmíì fẹ́ kọjá àwọn ǹjẹ́ ǹjẹ́ yóò kọjá ẹ̀jẹ̀ yóò kọjá ẹ̀ kàn sí ní dídí káàkiri ebi ọmọ ń lo àwọn ìgbésí ayé tí yìí tábà ti mú nǹkan lọ́dọ̀ àwọn ìyàwó bẹ́ẹ̀ àtúnwá fi mú òsì báà ní yúróòpù wọn ṣe bẹ́ẹ̀ lùkè ó ra jáde máa lọ ní lè máa pariwo kan máa lè lọ èmi ò márùn èyí ò ní sí ẹlẹ́hà ọdún àwọn ó sọ fọ́ tiẹ̀ o ó sọ ó sọ fọ́ tiẹ̀ o nínú tó mú wa sí tó sì máa bá sí ni òwúrọ̀ àti ọdún àdìgbò dáa láwọn ṣe ó tẹ̀sí wá sọ̀rọ̀ kan tó lágbára ó ní olùsọ àwọn tìǹsì wọ́n lè má ṣe àmọ́ nàìjíríà ó gbọ́dọ̀ ṣe ní kí lè rí kò sẹ́ni kò sẹ́ni èyí tó ṣe o

ká ní àníṣe a nà sí àfún eléri àníṣe a fún káàsì eré gbá kó sẹ́kọ̀ọ́ àkọ́kọ́ sí ẹsẹ̀ ó wà bẹ́ẹ̀ nínú àwọn akáka máa tàbí nineteen nineteen yẹn o ìjọ ti ẹni ó wà bẹ́ẹ̀. ó lè tún wá sọ tó nìkan ó bá ní òkúté mi gan kìí sọ̀rọ̀ yàn ẹni tó bá fáyìn nìkan ló lè lò obìnrin tó bá fáyìn ó

kọ́dà aláró mọ̀ torí gbà yẹn ó hàn bí ọ̀rọ̀ aláró yẹn táláró ń sọ pé ẹ àwọn àbá àkàngbà bí òpin àkàngbà tó pin ṣùgbọ́n àwọn tó ní ó pin tán ló pọ̀ so àwọn ò àwọn ò bá wa jà lórí bídí àpín tiwọn yẹn jẹ àwọn bíi kọmọrù àtàwọn tó bá tún jọ pé àbẹ̀tà ìṣàlù ní àdúrà àwọn ìwẹ̀ tó á ṣe àwọn nǹkan tí mo kà kalẹ̀ yẹn táwa bá ti wá mẹ́rin wá látàrí àtẹ̀lé sọ́kò ti parí ó ti parí mi ẹ̀ bí ó ti rí nìsín tòun ní eléyìí àwọn nǹkan tí kà yẹn òun ni kẹ kàkà kẹ sàmùkalẹ̀ báyìí bí ó ti rí nìsín á máa wá kan pẹ̀lú ṣe rí kéèsì rẹ̀ àwọn amòmọ̀yẹ̀ ẹ̀ wọ́n gbé àwọn àìsàn kalẹ̀ wọ́n rárá wọn. ìyá tó bí ìyá ìyá ìyá òfin wọn yẹn ìyá tó gbé kalẹ̀ fún kọ́ídà yẹn wọn náà pè ní gbé bẹ́ẹ̀ tí gbogbo má pè é ló bídíà ń sè má sọ pé bídíà lè má sọ pé ń tẹ̀lé yẹn òun náà ṣiṣẹ́ tọ̀ ṣùgbọ́n ìdá yẹn ìlú sàlàyé ẹ̀kọ́ ẹ gbé kò lẹ́rìí inú ṣáàrù lánà ìdárí wàlà mìíràn súnà wàlà ìgbà sọ̀hárà àtẹ̀tẹ̀ wa máa sọ̀rọ̀ lórí gbogbo èyí tí wọ́n tún wá sí tẹ̀lé yẹn tó wá ní wá sí nílẹ̀ gbogbo yẹn dáńtọ̀ ọ̀hún ni bá fẹ́ sọ àfọláyé láti pé kí o sọ sásìsọ. Ẹ̀jẹ̀ náà sọ pé ẹni tí. Sásìsọ pẹ̀lú àmì. Sínú ìgbín ẹ̀yà sọ́ọ̀pù ẹ̀ka lọ sọ̀rọ̀ a máa ń parí abẹ́rẹ́ ní ẹ̀sìn já ẹ lọ sọ̀rọ̀ ara kájẹ̀rù àjẹ̀rù tábà yà tó bẹ̀rẹ̀ ṣé a lè filẹ̀ báyìí ẹ̀yà filẹ̀ báyìí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك